أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي دل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسى محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي إله فهو المؤتدي ومن يدلل فلا هادي له وأشهد والله لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún Allah ọba tí ọpẹ́ tọ́ sí àtọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa Ànábì wa Muhammad òní ní ahad alẹ́ àlàádìí mọ́júmọ́ àlàádì déètì òní ní 17 oṣù kẹsàn-án oṣù Ramadan ọdún 1441 alukur'an alápọ̀nlé àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá alálàyé ṣókí ni ó ń tẹ̀síwájú ni ó ń tẹ̀síwájú lórí Talim TV ní àná ibi tí a bá dé òun náà ni àyà 78 nínú súra Al-Baqarah ibi tí Allah ó ti jẹ́ kó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹ̀wúdí wọ̀nyí aláìmọ̀ọ́kọmọ̀ọ́kà ni wọ́n wọn ò dá tíráàmà bí kò ṣe pé irọ́ ó kún ẹnu wọn àti pé kí ni wọ́n ń sọ bí kò ṣe pé wọ́n ń dá àbá wọ́n ń dá àbá àròsọ ọ̀rọ̀ o ni wọ́n sọ di nǹkan wọn lọ́wọ́ wàyí ọrụ 79 Allah subhanahu wa ta'ala wọ́n sọ pé فويل للذين يكتبون الكتاب ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون Allah subhanahu wa ta'ala ń sọ pé fàwáìlù lilladhina yaktubuna alkitaba bi aydihim nítorí náà thumma lẹ́yìn náà yaqulun tí wọ́n ń wí pé hadha min indillah èyí wá láti ọ̀dọ̀ Allah lè yẹ̀ṣtẹ́rù bihi thamanan qalila nítorí kí wọ́n lè tà á ní owó pọ́ọ́kú fawailu lahum mimma katabati aidihim ègbé ni fún wọn sẹ́ nípa ohun tí ọwọ́ wọn kọ wàwáìlù láhùn mímà yẹ̀kìsìbùn wàwáìlù láhùn mímà yẹ̀kìsìbùn ègbésì ni fún wọn pẹ̀lú nípa ohun tí wọ́n ń ṣe níṣẹ́ àyà 79 yìí ó ń jẹ́ ká mọ̀ wípé àwọn yẹ̀húdí àti àwọn nàṣọ́rọ́ wọ́n ti fi ọwọ́ ara wọn kọ tírà lọ́dọ̀ ara wọn tó ga sí pé olúkúlùkù wọn náà ní sọ pé tírà yìí wá látọ̀dọ̀ àlọ́ò tó sì jẹ́ pé kìí ṣe ọ̀dọ̀ àlọ́ò ni tírà náà ti wá àwọn òǹkọ̀tàn àwọn onítàn àwọn ni wọ́n jókòó tí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa kọ ọ̀rọ̀ sílẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó fi já sí wípé ọ̀rọ̀ tẹnìkan nínú ìwé ọwọ́ wọn ó yàtọ̀ sí ti ẹlòmíràn Allah wá fi wọ́n gégùn wípé fàwáìlú láhùn mímọ kátàbátì àìdíhìn ègbé ni fún wọn nípa ohun tí wọ́n fi ọwọ́ ara wọn kọ tí wọ́n ń pè lọ́rọ̀ ọlọ́run wàwáìlú láhùn mímọ yẹkìtìbùn ègbé ni fún wọn nípa ohun tí wọ́n ń ṣe níṣẹ́ pẹ̀lú àyà yẹn ó ń jẹ́ ẹ̀rí pàtàkì fún àwa mùsùlùmí wípé ojúlówó tírà tí aláò fún ànábì Musa aleyhisalam tá a mọ̀ sí ataurat àti ojúlówó tírà tí aláò fún ànábì Isa aleyhisalam tí a mọ̀ sí al-injil kò sí mọ́ nígboro ohun tí ń bẹ nígboro òun náà ni kíra tó gá sí pé yaktubuna likitaba bi aidihim àwọn tíra tí wọ́n fi ọwọ́ ara wọn kọ ẹ̀yin náà sì rí pé àwọn tíra yìí ó pé oríṣiríṣi ó so ẹ̀yin mùsùlùmí ẹ jókòó ti tíra yín tíra yín ó tó yín láti fi ma ọ̀tún yàtọ̀ sí òsì tíra yín ó tó yín láti fi ma ọ̀nà wo lẹ́ẹ̀tọ̀ tẹ́fìrí yọnú ọlọ́run Tíra àwọn kan ló ti dojúrú yìí ó dojúrú ó nítorí náà kí àwa mùsùlùmí ká má ṣe àtójúràn náà àyà 80 Allah subhanahu wa ta'ala ó sọ pé wàkọ́ọ̀lú láhùn tàmásànà náàrù illa ayyama ma'aduda kúlù اتخذتم عند الله عهدا فلن يخلف الله عهدا أم تقولون على الله ما لا تعلمون وقالوا wọ́n sì wípé ìyẹn àwọn yẹ̀wúdí wọ́n wípé láhùn tàmásànà iná kò lè fọwọ́ wá iná kò lè fọwọ́ wá iná kò lè jó wa ilá àyámá máa dúdá tayọ ọjọ́ tó ló ń kà kúl sọ pé àtàkásùmọ́ ìndà lọ ìhádá ṣé ẹ ti rí àdéhùn kan gbà lọ́dọ̀ Allah ni fàlàun kò lè fà lọ́wọ́ àhádá Allah kò sì ní yapa àdéhùn rẹ̀ am tẹ̀kúlú na alàlọ́yìí ma la ta'lamun àbí ṣé ẹ fẹ́ ṣàfitì ohun tí ẹ kò nímọ̀ nípa rẹ̀ sọ́dọ̀ Allah ni wọ́n sì wípé iná kò lè fọwọ́ bà wá tayọ ọjọ́ tó ló ń kà sọ pé ṣé ti rí àdéhùn kan gbà lọ́dọ̀ Allah ni Allah kò sì ní yapa àdéhùn rẹ̀ àbí ṣé ẹ fẹ́ ṣàfitì ohun tí ẹ kò nímọ̀ nípa rẹ̀ sọ́dọ̀ Allah ni áyà yìí ohun tí ń sọ fún wa ni pé àwọn yẹ̀wúdí wọ̀nyí lẹ́yìn tí wọ́n mọ̀ nínú ara wọn wípé ọwọ́ ara wọn làwọn fi kọ tírà táwọn ń pè ní ìwé mímọ́ wọ́n wàá sọ pé ó dáa táwọn bá tiẹ̀ wọná iná yẹn kò yẹ kó kọjá ọjọ́ mélòó kan tó ló ń kà wá ní ò sọ fún wọn wípé ohun tẹ́ sọ yìí pé tẹ́ ẹ ti tiẹ̀ iná yín ọjọ́ rẹ̀ ó ní ó ń ṣé àdéhùn lọ́dọ̀ bẹ́ẹ̀ pé iná ọjọ́ tó ló ń kà níná wọ̀ ẹ̀rí àdéhùn gbà lọ́dọ̀ aláwò bẹ́ẹ̀ ẹ̀ aláwò kìí yapa àdéhùn rẹ̀ ṣùgbọ́n ẹ̀rí àdéhùn gbà o bí kò ṣe pé ẹ̀ ń parọ́ mọ́ aláwò ni irọ́ lẹ̀ ń pa mọ́ aláwò ní ìgbà kan rí tí mo lè sọ pé ó ti ń lọ bí 50 years ago nígbà náà àwa wà ní kékeré tó bá ti di àsìkò ọdún àwọn nàṣọ́rá tẹ́ máa ń yí báńgà tẹ́ máa fọn fèrè tẹ́ máa tan iná yòdò yìdì so iná kan wà nígbà náà iná yẹn wọ́n se bí kìní táwọn wẹ́dà máa fi jó nǹkan so igi ni wọ́n fi ṣe òun wọ́n wá fi nǹkan dúdú wọ́n fi yí igi yẹn lára so lọ́jọ́ náà lọ́hùn tàbá ti sáná sí kinní hùn kinní ọ́ máa jò wọ́n wá máa sọ pé iná lọ́hùn kìí jó yàn tó bá jó yàn kìí pá pààyàn ẹ̀rọ pé ń bẹ lẹ́yìn àsìkò

iná ọlọ́run kìí jóòyàn tọ́ bá jóòyàn kìí pààyàn àti rọ́ lágbà ni ẹ wo bí wọ́n ṣe sọ iná dà wọ́n ní iná ọlọ́run kìí jóòyàn tá ń sọ fún ọ pé iná ọlọ́run kìí jóòyàn tá ń sọ fún ọ pé irú ọ̀rọ̀ yẹn náà ni kùránì sọ yìí wípé wọ́n sọ pé láǹtàmọ́ sànánáàrù ilá àyámá màdùdà iná kò lè fọwọ́ bà wá tayọ ọjọ́ tó ló ń kà níbo ni wọ́n ti rí ọjọ́ tó ló ń kà àwọn yẹ̀wúdí wọ́n lọ hun ogójì ọjọ́ wọ́n lọ hun ogójì ọjọ́ ogójì ọjọ́ yẹn wọ́n gbé sórí òǹkà ọjọ́ tí ànábì Musa fi lọ sí orí òkè tó lọ bá ọsọrọ sọ̀rọ̀ tí àwọn kan wá ń bọ ògédègbè ọmọ màálù gẹ́gẹ́ bí a ṣe kà síwájú nínú súrà àlìbákọ́rà yìí kan náà so àwọn àrọmọdọ́mọ wọn tí wọ́n bá ìtàn yẹn ní àsìkò jí sí ọlọ́run tẹ́mà tí wọ́n ń sọ fún wọn wípé à ìwé ọwọ́ yín ẹ ti fọwọ́ ara yín kọ́ ẹ ti yọ tọ́lọ́run kúrò ń bẹ́ẹ̀ ẹ fi ti yín kùn ẹ ti rẹ ẹ ti rẹ ẹ ti nǹkan mí mara yín lọ́wọ́ wọn ni ọ̀dà àbáwọn bá ti ẹ̀ wọná iná ò lè ju àwọn tayọ ogójì ọjọ́ aláwọ̀ wá ń sọ fún wọn pé ṣé èmi ni mo fún yín ládéhùn wípé iná ogójì ọjọ́ lẹ́wọ̀ iná gbére ní bẹ lọ́run iná gbére kò ní òǹkà ọjọ́ gbére ni títí láíláí ni ṣé àwọn tí wọ́n sọ iná ọlọ́run di yẹ̀yẹ́ báyìí táwọn ni ẹ̀ ń pè ní onígbàgbọ́ irú ìgbàgbọ́ wo ni èèyàn lé ní tí ó fi kéré iná ọlọ́run aya 81 bàlà máa ń kàsábà tẹ̀yí à wà àhátọ́ síbì yìí kọ̀ sí àtùhú fàùlá ìkà ashabun nar hum fiha khalidun aláwọ̀ àti àyà ìtìwà ń fọ èsì fún wọn wípé bàlà rárá iná kò rí bí wọ́n ṣe rò ó sí iná lọ́run kò rí bí wọ́n ṣe si mọ̀nkásàbà sẹ́ yìí à ẹnikẹ́ni tó bá ṣe iṣẹ́ ibi kan wà àhátọ́ síbì yìí kọ̀ sí àtùwú tí àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ tún yí i ká ìyẹn ni pé tó dá sí pé ó ń lúwẹ̀ nínú ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ lọ́tún ẹ̀ṣẹ̀ lósì ẹ̀ṣẹ̀ níwájú ẹ̀ṣẹ̀ lẹ́yìn wà àhátọ́ síbì yìí kọ̀ sí àtùwú tí àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ tún yí i tó sì kú sórí ẹ̀ tọ́wọ́ afọkàn sí pé ẹnìkan ní ọbọ̀ òru ẹ̀ṣẹ̀ náà ní ọbọ̀ òru ìyẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀hun aláwọ̀ nífa ùlá yíká àtààbù náà níná tọba fẹ́ mọ̀ wọn ara rẹ tó fẹ́ kan rẹ níwájú ọlọ́run níṣe ni kó o ṣe kí ni kó o sin lọ́hùn kó o sì dá ẹ̀ṣẹ̀ mọ níwọ̀n dá ẹ̀ṣẹ̀ mọ níwọ̀n mọ ń kà sábà tẹ́yí à bàlà rárá iná kò rí bí wọ́n ṣe rò ó sí mọ ń kà sábà tẹ́yí à ẹnikẹ́ni tó bá ṣe iṣẹ́ ibi kan wà áhátọ́ sí bí i kọ̀tì àtùhù tí àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ tún yí ká tó yí ipò fàúlá yíká ashabunar àwọn wọ̀nyẹn ni èrò inú iná hum fiya khalidun ni wọ́n nínú rẹ̀ o ulaika ashabu lijanna hum fiha khalidun walladhina amanu àwọn tó gbàgbọ́ ní òdodo wa amilu solihat tí wọ́n sì ṣe àwọn iṣẹ́ rere ulaika ashabu lijanna àwọn wọ̀nyẹn ni èrò inú ọgbà ìdẹ̀ra hum fiha khalidun olùṣègbére ni wọ́n nínú rẹ̀ Allah sọ ti òsì ó sì sọ ti ọ̀tún ó sọ ti àwọn ẹni òsì ó sì sọ ti àwọn ẹni ọ̀tún àwọn ẹni òsì wọ́n wọ náà gbére àwọn ẹni ọ̀tún àwọn ni mùsùlùmí onígbàgbọ́ òdodo tí wọ́n gbélé ayé ṣe iṣẹ́ rere ùláìka fáàbùlìjànà àwọn wọ̀nyẹn ní èrò inú ọgbà ìdẹ̀ra hum fi ya khalidun olùṣègbére ni wọ́n nínú rẹ̀ ọlọ́run èjì alìnà mínihù ọlọ́run fi wá sínú àwọn èèyàn náà o mọ́ sí wá lẹ́ni tó jẹ níyà o aya 83 wàhídé àkádúná mi ìsáàkọ̀ bà ní Israel látàábùdú na illallah وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون آية 83 وإذ ẹ̀rántí وإذ أخذنا ميثاق بني إسرائيل ẹ rántí nígbà tí a gba àdéhùn lọ́wọ́ àwọn ọmọ Ísírẹ́lì pé la ta'buduna illa Allah ẹ̀yin kò gbọ́dọ̀ jọ́sìn fún Ọlọ́run kan àyàfi Allah wa bil walidaini kí ẹ ti ṣe dáadáa sí àwọn òbí méjèèjì wàdílìkùrùbà àti ìbátan wàlìyàtàmà àwọn ọmọ òrukàn wàlìmọ̀sákìn àti àwọn mẹ̀kúnnù wàkúlù lè nà sí húsná ẹ bá àwọn ènìyàn sọ̀rọ̀ rere ẹ bá àwọn ènìyàn sọ̀rọ̀ rere wà kí mo sọ̀lá ẹ kírun wà á tu zaka kí ẹ sì yọ zaka thumma tawallaytum illa qalilan minkum lẹ́yìn náà lẹ́fẹ̀yìndà àfi díẹ̀ nínú yín wà á ń tún muridun ẹ̀yin sì ń gúrí kúrò níbi àdéhùn nínú àdéhùn tí Allah bá àwọn ọmọ israeli ṣe lórí ahán ànẹ́bì musa aleyhisalam lórí ahán ànẹ́bì harun aleyhisalam lórí ahán ànẹ́bì isa ọmọ maryam aleyhisalam òun náà ni pé látàbùdúnà illallah ẹ kò gbọ́dọ̀ jọ́sìn fún ọlọ́run kan àyàfi Allah wọn tẹ̀lé wọn ò lo àdéhùn náà wọn ò lóo nǹkan míì ni wọ́n ń jọ́sìn fún lẹ́yìn àlọ́hùn ìṣe ni wọ́n sọ àwọn ànábì wọn di ọlọ́hun tí wọ́n ń worship tí wọ́n ń jọ́sìn fún tọ́lọ́hùn sì ti gba àdéhùn lọ́wọ́ wọn wípé òun ni kí wọ́n jọ́sìn fún lẹ́yìn àdéhùn ìjọ́sìn aláwọ̀ tó wá fún wọn ní àdéhùn pé ẹ ṣe dáadáa sí àwọn òbí yín méjèèjì lónìí wọ́n wá dẹn tó gá sí wípé àwọn ni wọ́n sọ fún ọmọ wípé bàbá rẹ̀ ló ń ṣe kó jìnà sí bàbá ẹ̀ àwọn ni wọ́n sọ fún ọmọ wípé ìyá rẹ̀ ló ń ṣe kó jìnà sí ìyá rẹ̀ tọ́lọ́n sì ti sọ pé wàbìlìwálì dáínì ìhìsánáà ẹ ṣe dáadáa sí àwọn òbí yín méjèèjì wàdílìkùrù bá ìbátan aláwọ̀ ní kí wọ́n ṣe dáadáa sí ìbátan wọn lẹ́lẹ́mi ọba sọ́rọ̀ wípé ẹgbọ́n rẹ kan àbúrò rẹ kan orogún ìyá rẹ kan ẹ̀gbọ́n bàbá rẹ kan oníbẹ̀ndì ọ̀rọ̀ rẹ nítorí náà kò jìnà sí ẹni tọ́lọ ní kò ṣe dáadáa sí yọba jìnà sí wàlìyàtà mẹ́ àwọn ọmọ orukan àwọn ọmọ sí bàbá wọn kú tí wọ́n ti bàlágà Ọlọ́run ní kí wọ́n ṣe dáadáa sí wọn wàlìmọ̀sákìn àti àwọn mẹ̀kúnnù àwọn aláìní Ọlọ́run ní ẹ̀yin Israel ẹ̀yin ọmọ Israel ẹ ṣe dáadáa sí wọn kẹ́ẹ̀sì máa sọ dáadáa kẹ́ẹ̀ máa sọ dáadáa fún àwọn ènìyàn kẹ́ẹ̀sì máa kírun kẹ́ẹ̀ máa yọ zàká àwọn ọmọ Bani Israila àwọn Yẹ̀wúdí àti Nàsárà wọ́n kọ̀ wọn ò kírun wọ́n kọ̀ wọn ò yọ zàká thumma tawallaytum illa qalilan minkum lẹ́yìn náà wa antum mu'ridun ẹ̀yin sì ń gúrí kúrò níbi àdéhùn ọlọ́run àwa náà fojú ara wa rí pé wọn ò kírun mọ́ àwa náà fojú ara wa rí tọ́lọ ń sọ yìí pé wọ́n ti pẹ̀yìn dà fún bí àdéhùn àfojú rí kedere wípé nǹkan míì lẹ́yìn ni wọ́n ń fún nítorí náà ni kùránì ń sọ nípa yín kò yín wàídé àkádínámí ìsáàkọ̀kún látẹ́sìkúnà dìmáàkún wà látúkúrìjúnà àrùn fúsàkún míndìyàríkún thumma àfẹ́rọ́rítún wà áhùn tún tẹ́ṣàdùn ẹ rántí nígbàtá agba àdéhùn lọ́wọ́ yín agba àdéhùn lọ́wọ́ yín wípé látẹ́sìkúnà dìmáàkún ẹ̀yin kò gbọ́dọ̀ ta ẹ̀jẹ̀ yín sílẹ̀ ẹ gbọ́dọ̀ para na wàlá tukhrijuna anfusakum min diyarikum ẹ̀yin kò sì gbọ́dọ̀ lera yín jáde kúrò nínú ilé yín thumma aqrartum lẹ́yìn náà ẹ fi rinlẹ̀ ẹ fi àdéhùn náà rinlẹ̀ wípé bẹ́ẹ̀ ni wa antum tashhadun tẹ́ sì ń jẹ́rìí sí adéhùn tọ́lọ́ ń gbà lọ́wọ́ wọn yìí wípé wọn kò gbọ́dọ̀ ta ẹ̀jẹ̀ sílẹ̀ wọn kò gbọ́dọ̀ léra wọn jáde kúrò nínú ìlú a fẹ́ ṣe àlàyé díẹ̀ lórí ẹ̀ àdéhùn yìí wáyé láàrin ànẹ́dìwà mohammed sallallahu alaihi wasallam àti àwọn yẹ̀wúdí ìlú Madina onímọ̀lẹ̀ nínú ìgbé àdéhùn yìí àwọn mùsùlùmí àti àwọn yẹ̀wúdí wọ́n dìjọ gbà pé àwọn kò ní gbé ìjà kóra àwọn wọ́n sì dìjọ gbà pé àwọn yóò máa dáàbò bo ara àwọn lọ́wọ́ ọ̀tá òde ṣùgbọ́n gẹ́gẹ́ bí àyà 85 ta fẹ́ kà gẹ́gẹ́ bí ó ṣe fi rinlẹ̀ àwọn yẹ̀wúdí wọ́n gbàbọ̀dì wọ́n sì lẹ̀dí àpòpọ̀ mọ́ àwọn kùráìṣí tí wọ́n wá gbé ogun ti àwọn mùsùlùmí ní ìlú Madina àdéhùn tọ́lọ́ ń gbà lọ́wọ́ wọn wọ́n yapa Ọlọ́ọ̀ni wọn ò gbọ́dọ̀ pa ara wọn wọn ò sì gbọ́dọ̀ lé àwọn èèyàn kúrò nínú ìlú àwọn yẹ̀wúdì wọ́n padà lọ rèé lẹ̀dí àpò pọ̀ mọ́ àwọn ọ̀ṣẹbọ ìlú Mọ́kà láti ta ẹ̀jẹ̀ àwọn mùsùlùmí sílẹ̀ láti lé àwọn mùsùlùmí kúrò nínú ìlú àmọ́ lọ́n dójú tì wọ́n aya 85 aya 85 yìí ẹ jẹ́ ká sọ di ọ̀la nítorí ìbéèrè tí ó wà nílẹ̀ tá a fẹ́ dáhùn àti bó ṣe já sí pé apẹ́ kó tó di pé abẹ̀rẹ̀ ètò àsìkò ìbéèrè àti ìdáhùn ni a wà báyìí oníbéèrè kan ó béèrè ìbéèrè méjì tí a fẹ́ fọ ìsí rẹ̀ ìbéèrè àkọ́kọ́ ni pé ó ní tí obìnrin tó bá gbààwẹ̀ Ramadan tí ó wá já ààwẹ̀ rẹ̀ tó fi ìbálòpọ̀ pẹ̀lú ọkọ rẹ̀ tó fi jáwẹ̀ náà kí ni ìtanràn tó máa ṣe ìbéèrè kejì ni pé obìnrin tí ó jẹ gbèsè àwẹ̀ lẹ́sìn tí ó wà rí àwẹ̀ náà gbà títí rọ̀mọ́dán ọdún yìí fi súnmọ́lé tó wá ń gbà ní ẹyọ kọ̀ọ̀kan àmọ́ tó gá sí wípé kò wá rí àwẹ̀ yẹn gbà títí Ramadan ọdún yìí fi wọlé kí ni ìdájọ́ tiẹ̀ náà etí sí ìbéèrè àkọ́kọ́ ni pé èsì sí ìbéèrè àkọ́kọ́ èsì iberi ìbéèrè àkọ́kọ́ ni pé obìnrin tí ọgbà ọkọ ẹ̀ láàyè nínú Ramadan láti fi ìbálòpọ̀ já àwẹ̀ rẹ̀ ó ti dá ọ̀ràn tó lágbára ìtanràn rẹ̀ sì ni pé yóò ṣe ọ̀kan nínú nǹkan mẹ́ta lẹ́yìn Ramadan tàbí nínú Ramadan ìkíní yóò gba ààwẹ̀ oṣù méjì ní tẹ̀lé ń tẹ̀lé ìyẹn lẹ́yìn Ramadan nìyẹn a gba ààwẹ̀ oṣù méjì ní tẹ̀lé ń tẹ̀lé tí ó bá lágbára àti gba ààwẹ̀ oṣù méjì ní tẹ̀lé ń tẹ̀lé ìyẹn ni pé kò ní já kò ní sinmi lọ́jọ́ kan tí ààwẹ̀ rẹ̀ ó fi pé 60 tí ọba bá lè ṣe yẹn yóò bọ́ okùn kúrò lọ́rùn ẹrú yóò sọ ẹrú di olómìnira lásìkò tá a wà yìí kò sẹ́ni tó wà ní oko ẹrú mọ́ ìkẹta yóò bọ́ mẹ̀kúnnù aláìní ọgọ́ta ní ìjókòó oúnjẹ ẹ̀kan àjẹyó yóò bọ́ mẹ̀kúnnù ọgọ́ta tó ga sí pé ta a bá kà ní ení èjì ẹ̀ta ẹ̀rin àárí èèyàn ọgọ́ta tó bọ́ ní ìjókòó oúnjẹ ẹ̀kan ní oúnjẹ àjẹyó ọ̀kan nu mẹ́tẹ̀ẹ̀ta yìí ò ní ó àmọ́ tí ọ̀kan nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí ò bá rọrùn lọ́rùn láti ṣe ọ̀rọ̀ ẹ di ọ̀dọ̀ ọlọ́run ọ̀rọ̀ rẹ di ọ̀dọ̀ ọlọ́run ìtanràn rẹ̀ nìyẹn tí ó bá lè gba àwẹ̀ ọgọ́ta tí oṣù méjì gbáko ní tẹ̀léǹtẹ̀lé tí ó sì rí ẹrú tí ó sọdọmọlúàbí olómìnira tí ó sì lè bọ́ ọgọ́ta èèyàn kò sí nǹkan kan míì tí ó ṣe mọ́ ní ìtànà ju wípé ọ̀rọ̀ rẹ̀ ó di ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala àmọ̀ràn wá ni pé irú ẹni bẹ́ẹ̀ kó ronúpìwàdà lórí irú ìṣe bẹ́ẹ̀ kó sì máa tọrọ àforíjìn lọ́pọ̀lọpọ̀ tó bá wá dọjọ́ àlèkèyàmà Allah ló bí ó ọ̀rọ̀ rẹ̀ o ama ìtanràn rẹ̀ tí ń bẹ nínú ẹ̀sìn tó wà nínú àdìsí Bukhari nínú àdìsí Muslim nípa ẹni tó ṣe bẹ́ẹ̀ lásìkò jíṣẹ́ Ọlọ́run òun láti sọ yẹn ní ti ìdáhùn sí ìbéèrè kejì obìnrin tí ó ní gbèsè àwẹ̀ lọ́rùn ní ìsìn tí ó wá tí ìrí gbèsè àwẹ̀ náà gbà tán tí rọ̀mọ́dún ilé ìfi wọlé iye àwẹ̀ tó bá kù kó mọ̀ kọ́kọ́ sílẹ̀ si tí a bá ti kú ònú rọ̀mọ́dán eléyìí yọ kọ̀ǹtínú gbèsè àwẹ̀ rẹ̀ ó gbà á tán ní ìbẹ̀rẹ̀ yìí a ka kan tá a ní ibẹ̀ láti sọ nípa ta ni ó bọ́ aláìní nítorí àìlègbà àwẹ̀ ta sì ni kò ní bọ́ aláìní ẹni tí ó dípò ààrẹ gbígbà òun náà ni aláìsàn tí kò sírètí pé yóò wòsàn tí gbígbà rẹ̀ pẹ̀lú àìsàn náà kò sì ní kò ní já sí àlàáfíà fún arúgbó kùjọkùjọ tí ó ti gbó débi pé kò ní ìfun tó lè fi gbàwẹ̀ mọ́ irú àwọn yẹn ni wọ́n bọ́ aláìní dípò ààwẹ̀ tí wọn ò lè gbà mọ́ láyé wọn tẹ wá rí ẹ̀yin yòókù ẹni tó ṣe nǹkan oṣù nínú Ramadan ẹni tó si ẹ̀jẹ̀ bímọ nínú Ramadan ẹni tó síkì ráńpẹ́ nínú Ramadan tí ò fi gba àwẹ̀ ẹni tó àjò tí ò fi gba àwẹ̀ gbogbo yín pátápátá ẹ san àwẹ̀ yín padà lẹ́yìn rọmọdọ́nù sísan àwẹ̀ yín yẹn kò pọ̀ dandan kó jẹ́ tẹ̀lé ń tẹ̀lé tẹ bá gbà kan ní monday ẹ lè sinmi tó bá tún di thursday kẹtùgbà kan tó bá tún di monday kẹtùgbà kan tó tún di thursday kẹtùgbà kan oṣù bíi mọ́kànlá ló wà nílẹ̀ fún yín o lẹ́yìn rọmọdọ́nù ká tó tún kan rọmọdọ́nù mi nítorí náà ẹ má fi ọ̀ranyàn ọlọ́run ẹ má fi ṣe awẹ́wà ẹ má fi ṣe ẹ má ṣe mẹ́lẹ́ ẹ má lọ́lá ẹ má lọ́lá rè ọ̀ranyàn tọ́lọ́run ṣe fún wa ọ̀ranyàn ọlọ́run ni Ramadan so ẹ bá jó nígbàgbọ́ òdodo wọ́n gbọ́dọ̀ mọ̀ wípé iye àwẹ̀ tí wọ́n bá gbà ní orílẹ̀-èdè òun ní ọdún kan bóyá 29 ló jẹ́ o àbí táàtì iye ààwẹ̀ tí ń bẹ lọ́rùn tiẹ̀ náà nìyẹn àyíbá àmọ́ tí ìdíwọ́ kan bá ṣẹlẹ̀ sí ní àsìkò Ramadan kókó tá a sọ ni wípé obìnrin tí ò tí ì san gbèsè ààwẹ̀ tán tí ààwẹ̀ míì fi wọlé lẹ́yìn ààwẹ̀ yóò kọ̀ǹtínú ààwẹ̀ tiẹ̀ kó máa gbà ní ọjọ́ kọ̀ọ̀kan kó ní ìkọ̀ọ̀kan ìjèjì kódà kò jí ọgbọ̀n ní ọgbà ọlọ́run ọmọye monday taari nínú oṣù mọ́kànlá lẹ́yìn ramadan ọlọ́run ọmọye alamisi taari lẹ́yìn ramadan nínú oṣù mọ́kànlá kò wá kọ́dọ́dọ́ kó mú monday àbí kó mú thursday ó lè gbà padà lọ́jọ́ wednesday ó gbèsè ọ̀ràn yẹn ni kò sí ọgọ́ tí ò lè gbà ìyẹn ni àmọ́ tó jẹ́ kí a mú ọjọ́ Monday and Thursday ni wípé wulẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwẹ̀ súnà ń bẹ ní gbogbo Monday àti Thursday so ìyẹn ò lè rọ̀ lọ́rùn ju ọjọ́ míì lọ kìí ṣe pé ẹ̀rí wà fún pé dandan monday àti thursday ní kọ́ máa gbà á padà ìyíkéyìí ọjọ́ fàáyídà tún mí kó ka òǹkà ọjọ́ tó kó ka òǹkà ọjọ́ yẹn nínú oṣù míì lẹ́yìn ramadan ní tí kúrò à sọ nìyẹn torí náà Allah fi wá sí kùngẹ́rẹ́ à ń bẹ Allah ọba alágbára kó ti ń dààmú ayé ní o kọ́nà bá kó fi ààbò rẹ̀ kó fi bo ẹnìkọ̀ọ̀kan wa o rọ́bàná látùzé kùlúbàná báadà yídé àdáìtàná wàhábìlàná mílàdókà rahma iná kantal wahab rọ́bàná fírígàlẹ́ na sọ́bùrán wàsábìtì àkọ̀dámàná wàǹsúrù náà lálẹ́kọ́ mìnìkà fìrín rọ̀bánà àtínà fìdúnìyà hasana وفي الآخرة أثنا وقنا عذاب سبحانك اللهم وبحمدك أشهد ولا إله إلا أنت أستغفرك وأتوب إليك